Òṣogbo Òròbí láwà yìí Òṣogbo Òròbí Òṣogbo láwà yìí o wọ́n tọ́ mọ̀ Òṣogbo ìlú Òṣogbo láwà yìí ẹ̀ẹ́ sọ fẹ́ òun pé Òṣogbo láwà láwọn ìdápadà sí iwájú. tí wọ́n ti rí báyìí ní Òṣogbo láwà Òṣogbo Òròbí níbo ni gbígbá níbo láwà yìí náà a wà ní stadium stadium láwà yìí stadium la wà eh, la wà báyìí ní ìlú apáwálà la wà báyìí eh, ní Òṣogbo eh, Òṣogbo òròkì wọ́n gbé padà káwọn tèmi kan máa enjoy mi àwà òní Òṣogbo la wà yìí àwà òní weekend. Oh, Make my son happy what I live for. afẹ́ tọ́ọ̀n látòṣogbo afẹ́ obi títì yẹn ti fẹ́ rí tá a fi máa dé ìlọrin ṣùgbọ́n láti bẹ̀ afẹ́ gbà lọ sí ìlú ìrẹsì láti á lọ ìkírun ìkírun ọ̀tà ayégbájú ìrè ẹ̀rípa ìrẹsì àníyàgbájọ àrẹ̀níyà ìlà ẹ̀ẹ́ àwa lọ ìlú ìrẹsì láti ìrẹsì á tún wá padà ẹ̀ á wàá gbà lọ sí Ìlọrin Àfọ̀njá ṣùgbọ́n afẹ́ obi títì lóṣogbo láwa yìí ẹ ká wò ó tá a fi máa dé kírun ó yára padà padà padà ká wo títì yẹn bó ṣe tẹ́ ẹ̀ Òṣogbo afẹ́ wò bóyá gómìnà tó wà ń bẹ̀ yìí bóyá ó ṣe dáadáa ẹ wò ó títì láwa yìí o títì express láwa yìí o Òṣogbo láwa yìí Òṣogbo láwa yìí o mm-hmm. pàtó dátà yẹn kó bá wo mẹ́sẹ̀kì tẹ́sẹ̀ ó ní Òṣogbo láwa yìí o Òṣogbo mo ní ẹ wo títì o gbè ẹ wo títì yìí o. mo ní lóṣogbo làwà yìí o.